ètò Miliki Express ṣì ń tẹ̀síwájú ẹ̀yin ará ilé àlejò wa wọ́n ti wà ní ilé agodo tá ní àlejò wa lé ní ọmọdé ni wọ́n àmọ́ wọ́n dàgbà nínú ẹ̀mí ẹ̀yin náà ti mọ̀ pé kò kí ń ṣe bóyá ká dàgbà nípa ti ara òun ni ó ṣe pàtàkì bí kò ṣe pé ká dàgbà nínú ẹ̀mí ẹ̀ àlejò wa lé ní àwọn ni Shehu Jamiu ìyanu Ọlọ́run. salaam aleykum. salaam aleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ẹ bá wa kí àwọn ará ilé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu mo kí gbogbo ẹ̀yin ará ilé ẹ̀ ń wò mí nílé lóko àti odi pẹ́lẹ́ kan sí pé asalaamu ni alaykum wa rahmatulahi wa barakatu hmm. aidan. <laughs> ẹ̀rí ń pẹ́ ẹ̀rí ń pè mí náà ẹ̀rí tó ń pẹ́ mi ẹ̀rín àti ẹ̀rín ìyanu náà ni mo rẹ́rìn ìyanu because mo ń wo àti bó ṣe kí àwọn ará ilé àti àti bí o understand bí language bí èdè ẹnu wọn bó ṣe dán mọ́rán òwò náà dẹ̀ mọ̀ pé irú ipò tí wọ́n wà ń sìn àwọn àgbàlagbà la máa ń bá ń bẹ̀rẹ̀ kàkọ́ náà. ẹ o àwọn ṣé tábà ti ń gbọ́ máa retí àgbàlagbà wọn báwo gangan ni ìrìn àjò yín ló ṣe bẹ̀rẹ̀. alhamdulilayi wabila alami ọpẹ́ ni fún Ọlọ́run ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ìjíṣẹ́ Ọlọ́run yìí hmm. iṣẹ́ tí Ọlọ́run gbé rán mi yìí kì í ṣe pé mo ara mi Ọlọ́run ló rán mi mo bẹ̀rẹ̀ jíṣẹ́ Ọlọ́run yìí ní ọmọ ọdún mẹ́sàn-án ni hmm. mo ti bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ Ọlọ́run yẹ kí n ti bẹ̀rẹ̀ tipẹ́ ṣùgbọ́n ìbẹ̀rù àwọn èèyàn nípa ti ìwà bí wọn àti ọwọ́ bí wọn ṣùgbọ́n gbà tó yá wọ́n sọ fún àwọn òbí mi wọ́n ní èmi ò ṣe ẹni tí wọ́n lè gbé sílé níbẹ̀rù àwọn ènìyàn látìgbà náà ni mo ti bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ ọlọ́run ní ọmọ ọdún mẹ́sàn-án nísìnyí ó ti tó ọdún mẹ́rin sẹ́yìn torí lọ́wọ́lọ́wọ́ báyìí mo jẹ́ ọmọ ọdún mẹ́tàlá ó ti pé ọdún mẹ́rin sẹ́yìn tí mo ti bẹ̀rẹ̀ sí ní jí ọlọ́run ọba yìí a ti dúpẹ́ fún ọlọ́run níbi tá a bá dé ìrètí wa lórí iṣẹ́ ọlọ́run náà ni pé kó gbèrò jù báyìí lọ hmm. láìpẹ́ láì jìnnà. ẹni ẹ̀rù kankan báyìí láti jíṣẹ́ olúwa torí àwọn èèyàn wípé bọ̀ǹgbà tó yá àwọn mọ́mì àbí wọ́n tì yín lẹ́yìn ọ̀nà wo ni àwọn mọ́mì wá gbà tó fi tì yín lẹ́yìn tí ẹ fi ń jíṣẹ́ yẹn. ẹ̀rù kọ́ èmi kọ́ lẹ̀rù àwọn òbí mi ni. Hmm ṣùgbọ́n wọ́n sọ fún wọn lọ́tún lọ́sì pé mi ò ṣẹni tí wọ́n lè gbé sílé nítorí ìbẹ̀rù àwọn èèyàn tó gbọ́ lọ́run ló gbéṣẹ́ ìhàn mi ó sì ju gbogbo àwọn èèyàn lọ hmm. gbogbo pa àwọn oníṣẹ́ rí pé láti gbà yẹn ni mo ti jáde bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ ọlọ́run ní ọmọ ọdún mẹ́sàn-án. báwo wá ni ẹ ṣe ń ṣe tó yẹ pé iṣẹ́ ìránṣẹ́ yín kò di iléèwé náà tó yẹ mọ̀ pé iṣẹ́ ṣéwù yìí ọ̀pọ̀lọpọ̀ ṣéwù ló máa ń ẹ̀mí dẹ̀ mọ̀ pé máa ní láti máa ṣàdúrà ẹ máa ní láti máa ṣọ̀pọ̀lọpọ̀ wádìí báwo lẹ ṣe wá ń ṣe tó jẹ́ pé iṣẹ́ ìrànṣẹ́ yín kò di iléèwé yín lọ́wọ́ àbí ká sọ pé ẹ lọ sí iléèwé rárá. lákọ̀ọ́kọ́ mo ti ṣe lecture ní many many places in Lagos State Ogun State and Osun State I'm over ẹlẹ́ẹ̀kejì ní ìbéèrè tí ẹ béèrè kò dira wọn lọ́wọ́ mo ń lọ school but ọjọ́ tí n bá ní program kan tó bá bọ́ sí àsìkò àbọ́jọ́ school mo máa ń take permission wọ́n dẹ̀ máa accept ẹ̀ láti fi school lẹ̀ for that day reason tó dẹ̀ fi máa accept ẹ̀ ni pé that day tí mi ò fi sí yẹn gbogbo ẹ̀kọ́ tán bá kọ́ wọ́n bẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ni kì í ṣe mi o I always know about it even though more than the explanation of nǹkan tí tíṣà ń kọ́ wọn. Oh ìyanu ńlá tún nìyẹn ẹ̀yin ò ní sí ní iléèwé nǹkan tó bá kọ́ wọn láìsí ńbẹ máa mọ gbogbo ẹ̀. ọlọ́run ah, ọlọ́run tóbi ọlọ́run tóbi lọ́ba. ǹjẹ́ àtẹ̀tíwárí kankan tó wá rọ̀ mọ́ yín bóyá ńgbà tó fẹ́ bí yín o mọ̀ pé irú àwọn èèyàn báyọ̀ máa ń sọ pé àkàndá Elédùmarè ni wọ́n ẹlòmíì á ní tàn tó gbé wá pé bóyá gbà tó bí ó ní bó ṣe ṣe o àbí bóyá ṣe ìtàn kan rọ̀ mọ́ ọ̀rọ̀ yín ìtàn tó ṣẹlẹ̀ wípé ìgbà tán bí mi wọ́n ní bọ́mọdé ò bá bá ìtàn abárọ̀bá àwọn bá tẹ̀ ní bàbá ìtàn ìgbà tí gẹ́gẹ́ bí information tí mo gbọ́ látọ̀dọ̀ àwọn parents mi wọ́n nígbà tí mo bọ̀ wá sílé ayé ẹ̀mẹ́ta ni wọ́n bí mi hmm. pẹ̀lú operation hmm. ṣùgbọ́n lẹ́ẹ̀kẹta ni mo dúró àdẹ̀dúpẹ́ fọlọ́run pé alhamdulilayi ọ̀bẹ̀rẹ̀ ààrẹ mi ní ṣókí torí àwọn Yorùbá máa ń ní ṣókí òun lọ́bẹ̀ oge. <laughs> ká sọ pé wọ́n fẹ́ <laughs> wọ́n fẹ́ mẹ́nu bà tọpinpin àwọn nǹkan ọ̀rọ̀. Hmm, báwo wá ni ó ṣe rí lára yín ní ìgbà àkọ́kọ́ tẹ máa kọ́kọ́ jáde láti lọ ṣe wá sí fáwọn èèyàn. kò sí kankan tó jẹ́ torí pé tí mo ti ṣe ni láti ìgbà tí mo ti wà lọ́mọ ọdún mẹ́fà hmm. ìgbà míì máa jáde síta gbogbo àwọn náà àwọn tó bá ń kọjá nígbẹ̀gbẹ́ màá kàn jókòó bẹ́ẹ̀ màá máa sọ̀rọ̀ lọ́rùn kíní yẹn máa ń torí ọ̀rọ̀ ni tí mo dì sínú so láti gbà bí ọmọ ọdún márùn-ún sí mẹ́fà mo máa ń so ọjọ́ tí mo kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ pé mo lọ jíṣẹ́ ọlọ́run kò jẹ́ nǹkan kan torí is what i been doing at home so kò kò jẹ́ nǹkan kan even though ó wà ní ọ̀tá àwọn èèyàn máa ń sọ pé báwo lèèyàn báyìí ṣe máa dúró síwájú àwọn congregation tó tọ̀ yìí àwọn crowd tó tọ̀ yìí is what Allah has done iṣẹ́ ọlọ́run ni kò ń ṣe nǹkan tí iṣẹ́ ọlọ́run dẹ̀ ni àwa máa fi di ni kì í ṣe nǹkan tẹ́ẹ̀dá lè wá wá wá tí wọ́n lè rí torí fún èmi gan èmi náà mo kàn bá mi báyìí ni it's not mi ṣe knowledge mi kì í ṣe knowledge àwọn òbí mi ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. a mọ̀ pé ẹ̀bùn tẹ́ni ẹ̀bùn àtọ̀run wa ni àmọ́ ṣé ẹ tún lọ lé kéw bí akẹ́tẹ̀ ẹ̀kọ́ àwọn nǹkan kan bí nǹkan méjì mẹ́ta mọ́ ipò tẹ́wàá yìí. Um, firstly fún gbogbo àwọn òbí tí wọ́n wò mí tí wọ́n jẹ́ responsible parents tí wọ́n bá bímọ ọmọ yín ní future ni future advice ni àbí ọ̀dà wọn ọlọ́run dẹ̀ ní jẹ́ kí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa kó bleak. ní tèmi máa sọ bẹ́ẹ̀ ni pé ìgbà táwọn òbí mi bí mi gẹ́gẹ́ bí òbí tó wà responsible ó dẹ̀ jẹ́ nínú àwọn responsibility òbí tó bá jù mí gidi wọ́n mú mi lọ lè kéw ìgbà tí mo lọ sí ilé kéw nígbà yẹn yẹn alif eh, bàtàsá yẹn <laughs> so tí àfa bá kọ́ mi ní alif lónìí tí bá máa padà sọ́dọ̀ àfa yẹn màá ṣì màá ka nǹkan tí ò kà fún mi hmm. lẹ́yìn tó ń yẹ àfa ìlẹ́nu tó máa wọ́ndà ah, báwo ni màá ṣe ka ikọ̀ báyìí bọ́mọ ilé ni tó máa jẹ́ pé ó máa máa tó a máa ka ní tó jù bẹ́ẹ̀ lọ tó jù bẹ́ẹ̀ lọ fún mi hmm. bẹ́ẹ̀ ló ṣe dórí alukoran àìmọ́ka alukoran for like three months mo fi parí alukoran mo dẹ̀ ṣe wàlímọ̀tì lọ́kọ̀ọ́hán bọ́n gbà táwọn òbí bẹ́ẹ̀ bá máa gbé lẹ́gbẹ́ a àwọn responsibility àwọn ni àwọn gbọ́dọ̀ ṣe mọ̀ pé wọ́n mọ lọ́jọ́ ọ̀la àti pé bọ́lọ̀ ń ṣe ti ṣe torí ó kọjá òye wọn dẹ̀ kọjá òye tèmi náà so ó wá ṣẹlẹ̀ tó yẹ pé àwọn oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ tọ́lọ́run fi fún wọn torí tọ́lọ́run bá fẹ́ bẹ̀dà sọ̀rọ̀ láyé òun bá sọ̀rọ̀ pẹ̀lú ẹnu two àmì and sign gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ láyé fìràhàn náà but kálámù ẹni lọ́bẹ̀ ọ̀rọ̀ tí tó ṣẹlẹ̀ ń gbà yẹn àwọn oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ bíi challenges both physical and spiritual so yẹn tún show pé yẹn wá fún wọn sọ fún wọn caution wọn pé ẹ má ò lẹ̀ dàmara yín táwọn ọlọ́run ti ṣetán ni látọ̀run ẹ má ò lẹ̀ máa ní gbé torí àwọn oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ nígbàgbà àdàgé spiritual challenge nítorí tí bá wà nínú class class tájọ bá wà tó bá fún wa lẹ́sà èmi máa gbé first àwọn tó wá jẹ́ bàbá tán lè bí mi lọ́mọ àwọn ń gbé fourth